ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn fúlàní darandaran mo fẹ́ sọ̀rọ̀ lé lórí yorùbá bọ̀ wọ́n ní tẹ́gbọ̀n bá débi hàn ó ṣe tán àti yọ ni wàhálà àwọn èèyàn ti pọ̀ jù wàláì wàhálà àwọn ti pọ̀ jù tó sì hàn sí gbogbo ayé àyàfẹ́ tó bá fẹ́ ṣe àbòsí ló kù wọ́n ti wá pápá lọ nílẹ̀ yorùbá ń bì báyìí lábala ilẹ̀ yorùbá ń bì báyìí wàhálà àwọn ti pọ̀ jù níbi ká finá sóko ká ba oko olóko jẹ́ ká ṣe kankan a máa ń wò lókèrè ni títí tó fi wá ṣẹlẹ̀ sí èmi gangan tí mo bá yín sọ̀rọ̀ fúnra mi tí wọ́n fi kí náà bọ́ kó omi wọ́n wọ́n fẹ́ràn jẹ́ kó omi wọ́n jí mi ní ẹ̀gẹ́ wá inú mi dùn pé bí nǹkan yẹn ṣe ń lọ gbogbo ẹ̀ náà mọ̀ ń fi sórí atẹ́gùn tí gbogbo ayé ń rí kì í wá sí pé torí bóyá ó ti kàn mí nìkan ló yẹ kí n sọ̀rọ̀ bọ́ta torí àwọn míì tí ó tún kàn lẹ́yìn tèmi torí pé gbogbo alamọ tí ó ń jẹ́ sọ lásìkò tá a wà yìí ká jẹ́ pé kéèyàn wá náwó kéèyàn ó ṣe wàhálà tó tó báwọn kí ẹnìkan wá wò sùsù kó wá kó ẹran rẹ̀ kó wá kó lọ bẹ̀ kó fi jẹ oko yẹn àbí kó sọ náà sóko kó ní òun ọ̀mọ́mọ́ kó sọ náà sóko lérò ń gbà wípé tí igbó tọgbẹ́ bá jóná tútù ni yóò fi ráyè òjáde sódà tí àwọn ẹran yóò fi wọn jẹun sọdá sọ yẹ kó rí bẹ́ẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè tó sì lófin ṣùgbọ́n ńgbà tèmi wò ó tí mo wo lọ tí mo wo bọ̀ àṣírí tó wà ń ni pé àwọn ọlọ́pàá wọn tọ́jà darí wa tó yẹ kí wọ́n bá ní mójútó ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn náà nìyẹn ní màálù lọ́dọ̀ àwọn èèyàn yìí tí ń ra ẹran sí yẹn lọ́dọ̀ tí ń bá wọn tọ́jú ẹ̀ ẹ dákun ẹni ní ogún ẹran mẹ́wàá lọ́dọ̀ ẹnìkan tí ẹ pò náà ní wàá kẹjọ lọ bá pé aláyẹ tí ń bá sinran ọfẹ ẹran jẹko ẹnìkan ẹ dákun ẹjọ kí ni ọ̀dàrú ẹni bẹ́ẹ̀ ẹ̀yin adarí wa ẹ̀yin náà lè fi yà jẹ wa ẹ̀yin lè ń kó bá wa atátó lórí ẹ̀yin tẹ wà lókè òkun káàkiri tẹ ẹ̀yin tọ́lọ́ ń gbé lọ sókè tẹ ló lọ tẹ rí jájẹ gbogbo náà lè ń ra màálù sọ́dọ̀ àwọn èèyàn yìí tí wọ́n bá ti fẹ́ràn jẹko wa ẹ̀nẹ́jẹ́nu ọwọ́ tọ́rọ̀ tábà fẹ́ bá wọn jà yìí náà lẹ́kọ̀ọ́ kó bọ́ta pé àṣejùṣe náà pọ̀ kíní kankan kan ìgbà àwòsọ wa dáa wọ́n wá ń lò wá wọ́n wá ń lò wá fúnra láti máa bára wa jà láti máa takora wa láti máa béèrè ẹ̀tọ́ wa láti jẹ́ kí ẹ̀tọ́ wọ́n máa dọ̀ wá ẹ̀yin adarí wa ẹ bẹ̀rù ọlọ́run o ẹ̀yin tọ́lọ́ ń gbé sókè láàrin tọ́lọ́ ń gbé lọ́wọ́ sókè láàrin wa tẹ́ ẹ rí jájẹ tẹ́ ẹ nímọ̀ lọ́dọ̀ àwọn fúlàní tí wọ́n fi ń lè ní agbára àti máa fẹ́ràn jẹ tí wọ́n sọ pé kò sí ní tá a ṣe fáwọn ẹ ọlọ́run o ẹ pé àdánwò àmọ́sọ́ lè pẹ́ tẹ́sí ìdílé lẹ́yìn tẹ́ bá lérò pé lágbára lónìí tẹ́ fi ń yàn wá jẹ ẹran tí pẹ́yìn náà bímọ o tẹ́yìn bá atakóró wọnú àdó sí ni àwọn àgbàlagbà ní kò lè gbọ́ kò lè gbọ́mọ ẹ̀wọ́